arèrè arèrè atótó parako yóò ní bàbá mọ̀kànnà òjò rọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹyọ kó wọn kí dùn kẹyẹ kẹyẹ mọ̀dún mọ́ o ẹyẹ ọ̀pẹ lódòde àdán ọ̀pẹ ní fọ kàtàǹkó tó gbogbo yẹn lọrẹ mọ́ mẹ́nu dákẹ́ òní moríba kíba ni ó máa ń ṣe ọ̀la moríba kíba ni ó máa ń ṣe ìbà mi dánwó olódùn pẹ́rẹ́ ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí sagbéjì ìfani àhánsẹ́ lábá tí àhán ní bẹ́ẹ̀ ń gbé ifá fún Sàkóàtá tí ó forí balẹ̀ lálá ikú mọ́ Sàkóàtá mo mo mórí balẹ̀ fún gbogbo awo fún gbogbo awo Sàkóàtá mo mórí balẹ̀ fún gbogbo awo Ọ̀rúnmìlà o Sàkóàtá mo mórí balẹ̀ fún gbogbo awo Sàkóàtá mo mo mórí balẹ̀ fún gbogbo awo ìbà fún Olódùmarè ọba atẹnilẹgẹlẹgẹ forí sàgbéjì omi ọba náà bò ní ọba títí láéláé kan ní kése àríwá lọ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí yípadà ní rọfìn mo dúpẹ́ mo dúpẹ́ pé òkú lọ́wọ́ olódùmarè fún àánú àtòrí ọ̀fẹ́ tèmi àti yín rí gbà ní wíwà láyé àti wíwà láyé wa ẹnu ọpẹ́ wo ò ní kan ẹnu ọpẹ́ wo ò ní dìbàjẹ́ ọpẹ́ mi tààrà tó lọ sọ́dọ̀ olùdásílẹ̀ ìkànnì ẹ̀yà yorùbá ẹni tó fẹ́ràn ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ kí ìṣẹ̀ṣe parun ni irú wọn ò ní parun lóde sáláyé àfojúsùn yóò já sí ìrọ̀rùn yóò sì já sí àṣeyọrí láṣẹ lọ́wọ́ olódùmarè ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ gbogbo ojú tó ń wò wá ojú tẹ fi wò wò ní fọ́ etí tẹ fi gbọ́ wò ní ìdì ẹ bá ti ń kọwọ́ bọnú àpò báyìí owó ńláńlá ilé mọ̀ ọmọ láṣẹ lọ́wọ́ olódùmarè ọ̀dà ohun kò ní dá o torí pé kí ni ọ̀dà itọ́ kì í dá olódùmarè níjọ́dọ̀ ilé olúwa rí ibẹ̀ ilé yín ò ní bẹ̀ fún egungun láṣẹ lọ́wọ́ ọlọ́run olódùmarè mo kí yín káàbọ̀ sórí ètò ètò yín ẹ̀kọ́ ifá ẹ̀kọ́ wo ni olódùmarè tó kọ́ èmi àti yín nínú ifá odù rẹ̀ a ní rí nínú odù tí olódùmarè tún ní kó gàtẹ́ lónìí òun ni ìdí ní ọwọ́ ọ̀tún ìka ní ọwọ́ òsì kí ni ifá ń sọ fún èmi àti ẹ̀yin ifá ń sọ fún wa yìí pé ká mọ̀ mọ̀ fi ẹbọ sí alọ́ àbí ká mọ̀ mọ̀ sọ wípé bóyá eh, nípasẹ̀ bóyá wọ́n rìnà sí wa nílànà ẹ̀sìn kìíní ni ẹ̀sìn kan sí kejì ni àbí ká mọ̀ mọ̀ fi ọ̀rọ̀ ara wa ká mọ̀ mọ̀ fi já àfárá ìgbésẹ̀ yòówù tó bá sọ pé ká máa gbé ẹ jẹ́ kí a máa gbé e torí olódùmarè sọ wípé gbogbo ọjọ́ ni aburú àmọ́ ìgbìyànjú nílànà títí wàá sọ wípé ẹbọ ni la fi lè yí ọjọ́ padà sí rere torí pé ẹbọ ni ìsúre títí wa ẹbọ dàbí ààwẹ̀ àti àdúrà ní ìlànà ẹlẹ́sìn àdìmúlà ni ẹ jẹ́ ká gbọ́ bí ìfàṣírí lójú odùnúmọ̀ ni ìdí ní ọwọ́ ọ̀tún ìka ní ọwọ́ òsì tí àwọn babaláwo tó pè ní ìdẹ̀ka ifá ní ìdẹ̀kàákà adífá fún adífá fún igbá tó gbó abù fún àìgbó ẹbọ wọn ní kán máa mú sí igbá tó gbó àtà ìgbó nì wọn ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọn ní kán kára ní ìrọ̀ ẹbọ ní kán máa mú sí igbá tó gbó wò wípé ẹbọ kí lóhun tó fẹ́ mọ rí òun ti rẹ̀ gbó tẹ́lẹ̀ so iṣẹ́ ní láì ṣe pé òun òrúbọ gan òun gbó àmọ́ wọ́n ní kí àwọn méjèèjì òrúbọ kọ́ máa ráyé mọ́ bàá mọ́ fi wọ́n ṣe tí ò tọ́ ṣùgbọ́n igbá tó gbó kò rúbọ igbá tí ò gbó òun nìkan ló rúbọ tó sọ wípé òwúrí òun ò gbó bó ṣe di wípé tí igbá bá ti gbó báyìí àwọn ọmọ aráyé akalé ọ̀dọ̀ ya wọn aká lórí ìyá rẹ̀ wọn àfi dára tó mú wọn wọn lè fín kán fi máa bu omi mu lódò kán fi máa pọn omi lódò wọ́n lè fín kí wọ́n fi máa nígbà wàṣẹ wàá máa fi bu omi ìwíyọ́ tí wọ́n bá fẹ́ jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe di pé yín tí wọ́n fi ìgbà tí ò ìgbà tó gbó ní tán fi ṣe yẹn àmọ́ ìgbà tí ò gbó tí wọ́n bá mú ọ̀bẹ tán bá kìbọn báyìí ìgbà tí ò gbáyé èmi ti ṣẹbọ ìdè kàákàá bó ṣe di wípé ìgbà tí ò gbó bó ṣe di pé ó bọ́ lọ́wọ́ ayé nì olódùmarè yóò jẹ́ káwa náà bọ́ lọ́wọ́ ayé ìmọ̀tò ò ní ṣẹ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa ijó níjó ayọ̀ lọ́yọ̀ wọ́n ya wo àwọn yìí fá ifá yẹn olódùmarè ọ̀pá lọ́run wọ́n níbẹ̀ ìgbọ́n babaláwo àwọn sẹ́nu rere kífá ifá ní ìdè káàkáà adífá fún igbá tó gbó abùfá ìgbó ẹ̀bọ̀ wọ́n ní ká mọ̀ ọ́n ṣe igbá tí ò gbó nìkan níbẹ̀ lẹ́yìn tí ń ṣẹbọ ìgbà tí ò gbó alóhùn ṣẹbọ ilé kàkà olódùmarè yóò jẹ àbọlẹ ọwọ́ ayé o ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin gbogbo nǹkan tó bá ń sọ àbí ìlà kọjá tó bá tí ẹ̀dá bá ń là kọjá láyé lẹ́yìn bá ní olùbádámọ̀ràn gbé pé gbé báyìí ṣe báyìí ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ olódùmarè yóò jẹ àbọlẹ ọwọ́ ayé ètò rere tí olódùmarè ní fún ayé wa yóò wá sí ìmúṣẹ ayé ò ní sẹ́mi wa kúrò bẹ́ẹ̀ sì ni ayé ò ní dá wa lóró ẹ̀làbọ̀rún ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀